ẹ̀yẹlé ẹ̀dá ọwọ́ ọlọ́run ọba mi ìdùmarè lẹ́yẹlé jẹ́ ẹ̀dá àfòlókè sì ni pẹ̀lú. yorùbá tilẹ̀ máa ń pàṣàmọ̀ wípé ẹyẹlé kan kì í bónílé jẹ kó bónílé mu kó ṣe bẹ́ẹ̀ dọjọ́ ikú kò yẹrí bí ènìyàn bá ń tọ́jú ẹyẹlé tó ń ṣẹ̀kẹ́ rẹ̀ ebírú ènìyàn bẹ́ẹ̀ tẹ́ ni àná lókè èèpẹ̀ irú ẹyẹlé bẹ́ẹ̀ kò ní fagbègbè náà sílẹ̀ ìrìn àjò mọ̀nà akọ́mọlédè olúwagbẹ̀ngà rìn lẹ́nujọ́ mẹ́ta yìí ni mo bá tún ṣalábàápàdé àwọn ohun àrà ọ̀tọ̀ nípa ẹyẹlé ẹyẹlé lẹ̀ ń wò yìí ẹyẹ ọ̀kan yìí ló kọ́kọ́ wá láti momi kò pẹ́ kó jìnà lẹ́yẹlé fò lọ nígbà tẹ́yẹlé ó padà dé ọ̀gọ̀rọ̀ ẹyẹlé ló fò tẹ̀lé e padà wá mo tún ṣe bẹ́ẹ̀ rìn sáà ni mo bá tọ́rẹ́ yẹlé níbi tẹ́yẹ ọ̀kan ti ń jẹun kò pẹ́ kó jìnà ló bá tún lọ kọ́ àwọn yòókù rẹ̀ wá èyí wá ṣ ṣe mí ní kàyéfì níbẹ̀ làwọn tó wà lágbègbè ọ̀hún ti fi yé mi pé péyelé bá ń jẹun tó bá ilọ tó bá máa padà dé ọ̀pọ̀ ẹ̀dá irú tirẹ̀ ni yóò tẹ̀lé wa lẹ́yìn pé ẹyẹlé mú ore ẹyẹlé gan tìkálára rẹ̀ á mọ̀ ṣoore ajẹfúnnijẹ lẹ́ẹ̀dá ẹyẹlé jẹ́ hmm, àmọ́ o nínú ìrìn àjò yìí náà ni mo tún ti wá rí gbọ́ pé bẹ́yẹlé tìkálára rẹ̀ báyìí lè momi tó ní àásà nínú ti tìfọn lọ́rọ̀ rẹ̀ ó dà o bẹ́yẹlé ti ń ṣoore tó sì túnbọ̀ mú ore àṣé kẹ́yẹlé gan máa ṣọ́ra ní o bóun pàápàá mọ́ bàá di ẹni àná kó mọ̀ sí bẹ́ẹ̀ ṣoore pàdé ohun tí ó hmm. jẹ́ ẹjẹ́ á mọ̀ ṣoore òre pé ìka ò pé lóòótọ́ o àmọ́ nínú gbogbo oore tá à ń ṣe ẹjẹ́ á ṣọ́ra o ká máa ṣọ́ra fún èèwọ̀ tiwa káwa pàápàá mọ́ bàá dẹni àná ká mọ̀ sí bẹ́ẹ̀ ṣoore dohun àmúṣagbára. kí ni àwọn kàyéfì mìíràn tẹ́yìn túmọ̀ nípa ẹyẹlé? ẹ jájọ gbé e yẹ̀wò. ní ojúpò èyíkéyìí nínú àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa ẹ lè kàn sí wa ní Facebook, Instagram, Twitter lórí akọ́mọlédè olúwagbémiga. títí dìgbà mìíràn tá a tún máa ṣàgbéyẹ̀wò ẹ̀dá ọwọ́ ọlọ́run mìíràn ẹ máa rántí pé ó gbọ́gbọ́n o bẹ́ẹ̀ ló gbẹ̀sọ̀.